she works in a very good big company ó wá send voice note kan sí mi lánàá ṣe to send voice note yẹn mo wá gbọ́ voice note yẹn business lòun àti ẹni yẹn fẹ́ ṣe very big woman in Nigeria ìgbà tí wọ́n máa send voice note ọ̀rọ̀ bj lọ ń àbúrò mi yẹn òun máa ń òun ò mọ́rúkọ ẹ̀ gangan ṣùgbọ́n òun máa ń rí ojú ẹ̀ bó ṣe máa ń comment ó ní ṣóun ni báyìí báyìí ó lóun ni ah! ọ̀rọ̀ bísínẹ́sì ló fẹ́ sọsẹ́ wọ́n end up láti máa sọ̀rọ̀ mi olórí burúkú ló máa sọ pé òun ò réèyàn mo máa sọ kinní kan ẹ má ṣe mi gbọ́ o ṣe rí àwọn tó ètì wa wọn ò ju one percent lọ àwọn olórí burúkú tó jẹ́ pé wọn ò gbé nǹkan rẹ̀ ṣe nílé ayé wọn ni ìrandíran wọn wọn ò ṣe nǹkan rẹ̀ ń bẹ̀. ṣé kí wá ṣọ́ọ̀kì ṣe ráwọn éta yẹn àwọn ni number one fan àbí ṣé nǹkan tí mo sọ yẹn woman yẹn sọ̀rọ̀ mo dẹ̀ ń gbọ́ ah I love BJ I love BJ. I love what she's doing. The woman, modern, dẹ̀ modern, gbọ́, mo dẹ̀ ń gbọ́ voice note yẹn, mo dẹ̀ ń sọ fọ́lọ́ ìpọ̀ lọ́hùn. Nǹkan tí máa fi jọra mi lójú tí máa fi sọ pé mi mo tó yìí. Nǹkan tí ayé rí lára mi tó When I hear such, you know, let me now tell you, I àwọn come and saw. I will know that it's not coming from a place of love. But when some people say it, you will know they are genuine. am I communicating? That is not ẹ bá Number two, I have this musician, my friend. Ìgbà tí phone mi ní problem gbà kan. I change my phone so mo lose many numbers. Àwọn nọ́mbà yẹn yìí wà but kò gbé orúkọ sí. So ọ̀rẹ́ mi yìí musician ni ní ìlú òyìnbó yìí popular musician. Ọ̀rẹ́ mi wá ti ń pè mí mo ti rí nọ́mbà yẹn and I don't I don't pick calls because ẹjọ́ máa ti ń pọ̀ ju mi ó máa affect mi mi ò dẹ́ mi ń lo earpiece n ò dẹ́ ṣe yẹ máa fẹ́ gbé fóònù báyìí so bí ṣe nọ́mbà yẹn tó ń wọlé tó ń call mi kàn ignore nọ́mbà yẹn nọ́mbà yẹn ti ń pè láti ká ní nọ́mbà yẹn ti pè láti bí Wednesday mo wá ṣẹ̀ṣẹ̀ ìgbà tí nọ́mbà yẹn máa wá pè last ó wá ní BJ it is me ó wá type orúkọ ẹ̀ ṣe ń gbọ́ mi bí ṣe rí pòun ni mo wá sáré pè padà mo ní kó má bínú pé mo change number mi mo change phone so àwọn number yẹn ò store síbẹ̀ pẹ̀lú orúkọ number ló kọ store ṣé ń gbọ́ mi pọ́nwọ́n tó máa dáhùn ah bj mo mọ nǹkan tó fi ṣorí o ọ̀rẹ́ mi kọ́ wá láti amẹ́ríkà ó wá kí mi ṣé ń gbọ́ mi ó lọ́rẹ́ mi kọ́ wá láti amẹ́ríkà ó wá kí bó ṣe dé gbàrà ọ̀rẹ́ ló ń sọ òun fẹ́ mi ti bj o òun fẹ́ meet BJ o ìyàwó òun tóun bá bá BJ sọ̀rọ̀ kóun má padà wá o now that is not the bone of contention the bone of contention ni pé ṣé rí ẹni tí à ń sọ ìyà àtìyàwó ẹ̀ àwọn tẹ́ bá wò ó pé wọn kì í wo social media rárá ni ọkọ is an engineer ìyàwó is a doctor in America am I communicating? ọkùn yẹn mo bá wọn sọ̀rọ̀ débi pé wọ́n ní báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ gan àwọn lè wá láti àwọn òkọ̀ káwọn máa bọ̀ láti London káwọn wá meet mi káwọn lè bá mi ya fọ́tò kíyàwó àwọn lè rí pé àwọn rí mi physically abẹ́ ẹ̀gbọ́n mi ni tẹ bá ró lórí burúkú tó bá wà against nǹkan tá à ń ṣe ìfẹ́ ẹ lọ wo dáadáa kò ń ṣèyàn ẹranko they are animals am I communicating kí ni mo fẹ́ fàyọ ẹ jẹ́ ká máa ṣe dáadáa kò sórúkọ tí èèyàn lè pè yín mo máa sọ kinní kan tí ò bá ti dán bá ti ṣe ọlọ́run ariwo ọjà ni they are noise of the market that is why i see people when they listen to shenanigans when they listen to rubbish i don't care what people say tí bá kí ẹ pa nǹkan táwọn èèyàn sọ ni màá ti kú dànù ẹ mọ iye ogun tí mo ti jà láyé mi mi rí bí ìṣòro náà bí ogun náà ṣe lè le tó máa ń borí ó lè pẹ́ ṣùgbọ́n máa borí wọn mo ń sọ fún yín lẹ́yìn sẹ́ tí a gba justice ẹ má kì mí mọ́ mi mọ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ mi mọ bó ṣe fẹ́ wá ṣùgbọ́n mo ń sọ fún yín ìjọ tí ọlọ́run bá ti ń dúró lẹ́yìn àṣekà ìjọ tí ọlọ́run bá ti ń dúró lẹ́yìn àṣebi ìjọ tí ọlọ́run bá ti ń gbé àrefá àrefọ ẹlẹ́bi tó ti ń gbẹ ẹ̀bí fáláre a lè justice ẹ dẹ̀ jẹ́ kí n rán yín létí pé ọlọ́run ò kì í ṣèyàn ṣe ń gbọ́ now mi fẹ́ sọ̀rọ̀ jù lẹ́yìn ṣe ń gbọ́ um, a máa sọ̀rọ̀ Ìyábọ̀ because Ìyábọ̀ ni kò sí kámẹ́rà a dẹ̀ máa sọ̀rọ̀ Ìyábọ̀ náà Ìyábọ̀ ní Mohbad kọ́ ló ra lé ṣe mọ̀ pé in my closet tí n bá wà behind the camera mo máa wò pé kí ni kí ni interest Ìyábọ̀ gangan nínú justice for Mohbad because everything tí Ìyábọ̀ ti sọ pátápátá irọ́ ló wà ń bẹ̀ ṣé bàbá Mohbad ló ya ìyá Ìyábọ̀ ní wèrè ni ṣé bàbá Mohbad ló sọ pé kí Ìyábọ̀ kó mú àmúbọ́ láyé ẹ̀ ni ṣé bàbá Mohbad ló sọ pé kí Ìyábọ̀ máa fèlì kó fèlì lórí ọkọ. ẹ gbà mí ẹ gbà mí ẹ̀rù bà mí ẹ̀rù bà mí mo rò bí wọ́n ń flagi mo rò bí wọ́n ń flagi Instagram náà ni ṣé ń gbọ́ mi. kí ló dé tó fi jẹ́ pé Ìyábọ̀ òun lé lẹ́nì ní lẹ́yìn bàbá Mohbad ó lóun wá justice ó píìchì tẹ̀ǹtì ẹ̀sẹ̀gbẹ́ kan Mohbad ralé oní Mohbad kan ló ralé she was saying it with a flat chest because eléyìí ló ń pè ní full chest she was saying it with a flat chest kí ni Ìyábọ̀ nínú justice for Mohbad interest tèmi ni pé kí bàbá gba justice Wùmí ò lè fi gbogbo nǹkan dùn Mohbad nígbà tó wà láyé kó tún wá fi dùn nígbà tí ò sí láyé táwọn aago ò bá jà tí bàbá Mohbad ò bá jà gan Mohbad á dìde á fọ́ wọn létí abẹ́gbọ̀n mi ẹ bá mi bèrè lọ́wọ́ Ìyábọ̀ ipe kí ni interest ẹ because she came out with her flat chest with her silicone chest ó ní Mohbad ò kọ́lé ó ní kò sí kámẹ́rà bá wá gbé yín tú àbáyé lọ́sàn-án yìí màá kọ́kọ́ play ṣàlàyé mo sọ pé mò ń wá fídíò tí now ẹ jẹ́ kí n sáré sọ kọ̀ọ̀kan kí n tó sọ̀rọ̀ kí n tó play kí ni fún yín for the upstate time ẹ̀yin olórí burúkú awáyé má ṣe rere tó ń ṣe nǹkan rẹ̀ ní ẹyẹ yín rí ẹ wò mí dáadáa kí Facebook tó máa monetize kí any of the social media tó máa monetize ni mo ti ń sọ̀rọ̀ this is my hobby I talk I talk tí bá wá rí táwọn olórí burúkú sọ pé ṣé gbogbo nǹkan ló máa ń dá sí ni ṣáyé yín fá bàjẹ́ ni kí ló ń pè ní blog ó dàbí kẹ́ni ṣé gbogbo nǹkan ni mm, Linda Èkejì ń dá sí ṣé ẹ yá wèrè ni. ṣé orí burúkú fẹ́ bá yín ni ìgbà tẹ́ ti di content creator sọnù ẹ ti rò bí èmi àti yín wà ń sẹ́ tàbí ṣé rò bí ebi ló lè mi dé kí n máa sọ̀rọ̀ ni èmi sọ̀rọ̀ because it's my passion it's what I love ẹjọ́ yín kọ̀ ẹjọ́ òun náà tiktok ẹjọ́ òun náà facebook ẹjọ́ òun náà instagram ni ibo ni kíní kan yín wà. ibo lo lórí burúkú yìí wà ẹ̀yin fi pátá superted ẹ fi ń wa táyà lójú títì ni ìgbà tèmi ti ń sọ̀rọ̀ abẹ́gbẹ́ ẹ gbọ́ ṣá mo ti ń sọ̀rọ̀ tipẹ́ so tí n bá wá rí èyàn lórí burúkú aláyé bàjẹ́ tí yayin tó jẹ́ pé yayin dàbí ó dàbí èkòló ó dàbí èkòló tó ń joyún mu mo bá ń wò ni àbẹ́ <laughs> ẹ mọ̀ mí ni ẹ mọ̀ mi ṣá. I've been talking for years. Mo rántí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ní two thousand two thousand and seven two thousand and ìgbà sí Facebook ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gangan first video show first live video ṣe ń gbọ́ first live video mo pẹ̀lú àwọn tó kọ́kọ́ ṣe first live video lórí social media àsọ̀rọ̀wé ìgbélu níjọ́ náà ṣe tó bá rántí ṣe rántí so Facebook wá ń sanwó ẹ wá rò bí àti ìyá one set ẹ ní ṣoríire ìyá yín ò ní jèrè ní ẹ ọkùnkan ẹ̀yin olórí burúkú awáyé wá pòfo ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ àdánù ẹ̀yin ọmọ tẹ́ ẹ jẹ́ nǹkan kan ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ pa bí ìwọ̀n mi bí àṣànà àṣànà òrówó ra bra ni ìwọ náà ti wà ó ti rìn topless olórí burúkú ò bá rìn wòwò ọkùnrin tó máa dú ẹ wọn máa dú ẹ pamọ́ ni ó aṣọ brown wọ ọyàn ẹ bó ṣe wo bó ṣe things fall apart ọyàn ẹ ó wá sọyàn di things fall apart ó kó mélòó gan ló ti dó ẹ wo bí ṣe ń béèrè pé kó mélòó ló ti dó ẹ tó sọ pé wọ́n pín transformer látàyè brown láti ìgbà tó wà ní ten years abẹ́ ẹ̀rọ yàn ẹ̀yìn ó wá sọyàn di things fall apart ṣé òun lọ òun lọ ìwọ́dọ̀ ìwọ́dọ̀ wọ bra ni àbó wa topless àbọ̀nù ẹ ti jomi jòkè ni èwo ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aṣáná olórí burúkú olófò ọmọ àlè ọmọ àdánù ọmọ tó máa ṣọ́kú mọ́ ìyá ẹ̀ lójú tó bá ṣe ń ṣọ́kú mọ́ Jùmọ̀kẹ́ lójú bẹ́ẹ̀ lè tó gbé dáná ṣe máa ṣọ́kú mọ́ ẹ lójú ìtọ́wọ́ ọmọ kan náà nìwọ òbí kan náà ló dá lóró. now Ìyábọ̀ sọ pé kò sí kámẹ́rà abẹ́ ẹ̀gbọ́n mi Ìyábọ̀ sọ pé kò sí kámẹ́rà nínú ilé yẹn èmi ò gbé lẹ́kí mo ní nǹkan lẹ́kí ni mi ì gbé bẹ́ẹ̀ Lizzy Anjorin gbé lẹ́kí Lizzy analyse fún wa àìmá gbé lẹ́kí mi ṣe mi mo ní àwọn èèyàn bẹ̀ dáadáa park view Ìkòyí VGC àbíkò yín Victoria lines gongo. ṣé ń gbọ́ mi mo ti ṣèwádìí wọ́n ti sọ fún mi ṣùgbọ́n mo fe yẹ kí gbogbo yín fetí yín gbọ́ ṣé ń gbọ́ mi kẹ́ lè mọ̀ pé bàbá ńlá irọ́ ni Ìyábọ̀ aláyà gbígbẹ abájọ náà kò rí bá ti ṣe kò rọ́nà gbégbá àwa wítọ́ ẹ fi mi tó bi ya la ya eda ẹni kó fárí. ẹni kó do orí ẹ̀ kó jáde bí ṣe jáde ṣe rántí pọ́ tèkì mi ní yes kí n tó ṣe yín mi mi ìfẹ́ ṣe yín gan mọ́ ẹ̀yin fans lẹ́ni kí n lọ ṣe mi ìfẹ́ mo eyin fans leni ki lo se mi ife mo fe gba refund gan ẹ jẹ́ kí n sòtọ́ fún ilé ni two thousand six hundred pound mi mo fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n ní wọn ò lè refund ẹ̀ because wọ́n ti yọ èyí tó wà níbẹ̀ káná lè ṣe refund ni mi ní ṣe mọ́ kí n sòtọ́ fún yín lé ni se mo ki n soto fun yin ni àbẹ́ moti mi mo ti gbójú jáde mo ti dán mo ti jáde láì lo jewelry kankan ìyábọ̀ tó bá ṣọ̀ fún ya láyà ẹ̀ gbójú jáde báyìí ẹ̀yin olórí burúkú ọmọ tó jẹ́ pé pátá superted lè máa fi ń wa táyà títì ẹ̀yin urgent two k ẹ̀yin awáyé má ṣe rere kure ṣé mi jọ ọ̀rá lójú yín ẹ mo jọ ọ̀rá lójú yín àbí skin kọ́ ni my skin is skinny. ẹ rí ni ikú pàyà yín ìyá tó fòbo ẹ̀bí yín waste of spam ikú pa á náà ẹ jẹ́ kí n play fún yín mo ń bọ̀ Ìyábọ̀ ní kò sí kámẹ́rà ẹ bá mi listen sí nǹkan tí Lizzy Anjorin sọ́ńbì báyìí. Lizzie máa ń meeting mítìnì landlord Ìyábọ̀ máa ń meeting mítìnì àwọn tó rẹ́ǹtì renters Ìyábọ̀ rẹ́ǹtì ni Lizzy Anjorin ló jẹ́ ká mọ̀ pé Ìyábọ̀ ò ra ilé yẹn ó rẹ́ǹtì ẹ̀ ni ọ̀dọ̀ Ìyábọ̀ ni màá ti kọ́kọ́ rí pé wọ́n ń ṣe ìṣílé rented house ṣe ń gbọ́ mi Lizzy ni tó bá ń ṣèpàdé àwọn landladies and landlords Lizzie. ni so Lizzy ló máa fún wa ní right definition of camera àbí kò ní camera ẹ jẹ́ ká play ẹ̀kẹ́ gbọ́ ìjọ tí Ìyábọ̀ ní kò sí camera tó ṣe show yẹn ìjọ kejì ni Lizzy ṣe show yìí ṣé ń gbọ́ mi ẹ máa gbọ́. something about eh, estate in Lekki kò sí ilé kan ní Lekki kò sí ilé kan tó bá ti jẹ́ pé ẹ̀rà ẹ̀ máa rà pẹ̀lú kámẹ́rà tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ ẹ lè dílé kámẹ́rà. tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ o tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ lé yẹn o ẹ lè dílé kámẹ́rà tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ ilé yẹn o ẹ lè dílé kámẹ́rà bọ́ tó bá jẹ́ pé lé tẹ́ ẹ rà àbí tẹ́ ẹ rẹ́ǹtì gbogbo ilé náà máa ń ṣe kámẹ́rà sí pátápátá ẹni ilé tí ò bá ní kámẹ́rà estate ò ní jẹ́ kán i'm giving you this expo ṣe rí building Mohbad yẹn tó bá jẹ́ pé mẹ́wàá ni builder yẹn mẹ́wàá ló kọ́ ẹni tó bá lè lọ sílé Mohbad ẹ wò ó structure lè Mohbad gangan yẹn ẹ wo orú structure yẹn kẹ́ ẹ kà ẹ kà tẹ́ bá ti kà ẹ wo ilé kejì kẹta ẹ bèèrè lọ́wọ́ pé do they have camera inside tó bá ti ní yes ilé ọmọ yẹn ní kámẹ́rà àṣírí mo sọ fún yín gbogbo developer pátápátá tí ilé ò bá ní camera, nobody is buying ẹni tó bá wà rà tó. ṣe ti gbọ́ hmm. now nǹkan tí Lizzy sọ mi bá ni pé gbogbo ilé ló máa ń ní kámẹ́rà àfẹn tó bá kọ́lé ara ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ́ pé Mohbad ra lé ni kò kọ́lé yẹn ó ní kò sí building tí ó sí kámẹ́rà ó ní ó máa ń rà pọ̀ mọ́ kámẹ́rà ni now ẹ má gbàgbé pé Wùnmí jẹ́ kó yé wa pé Mohbad ò nísinmi to the extent pé kò kí lè jáde kúrò nínú ilé abẹ́ ẹ̀gbọ́n mi Mohbad tí ò nísinmi tí ò kí lè sùn tí Wùnmí sọ fún wa ìpọ̀fẹ́ wa àtàkẹ́ ni ò wá ní ní kámẹ́rà nínú ilé á lọ ra lẹ́ṣà kò ní ní kámẹ́rà Ìyábọ̀ ṣó gbọ́nsìn Lizzy ló sọ. So But tẹ̀ jẹ́ pé Lizzy chief landlady was chief tenant at least both here law meeting Lizzy bá one law meeting One mọ̀ pé kámẹ́rà wà nílé yẹn Ìyábọ̀ wá bọ́ síta kó wá challenge nǹkan tí Lizzy sọ yìí because òun sọ pẹ̀lú pressed chest yẹ kosi camera. sí kámẹ́rà oní gọ́dọ̀tà ẹ sọ fún Why are you so particular in destroying this justice? Yabo, just because you are not getting your way with Naira Mali, why are you destroying this justice? Why are you lying with your pressed, depressed chest to come online to tell us there is no camera? You are evil from the pit of hell. That is why I did you. I I dislike you from the pit of hell. Gbogbo ìgbésí ayé òun you are too wicked you said it and i quote Only ni ẹ́ Only tí wò bá ti nífẹ̀ẹ́ wàá búlì ẹ̀ ayé àtijọ́ nìyẹn wọn bí ìyá láyà ẹ̀dá kò búlì ẹnì kankan lórí íńtánẹ́ẹ̀tì mọ́ wọn bí pọ̀ rí ìyá láyà ẹ̀dá kò bú èèyàn kankan kò búlì èèyàn kankan internet. íńtánẹ́ẹ̀tì mọ́ ìgbà tí ò sí social media ló lè ṣe ìgbà tó fi pò fáwọn ọba níkòwò òun fẹ́ sùn lẹ́lẹ́ òun dún sùn lẹ́lẹ́ ìgbà tó ń jí wọn dó tó fi ń ṣe ìkọ àlejò tó fi ń sọpẹ́sì òtútù ìgbà yẹn ló lè ṣe yẹn wọn ò bí pọ̀ rí ìyá láyà ẹ̀dá mi ìmọ̀ ẹ tó fẹ́ gbé wá ẹ bá mi dìyẹn mú ẹ má gbàgbé pé Ìyábọ̀ sọ fún wa pé Mohbad ò nílé abẹ́ ìrántí mo tún fẹ́ play nǹkan kan fún yín sìn kẹ́tùgbọ́ ẹni sùúrù ń bọ̀ máa play nǹkan kan fún yín sìn máa play nǹkan kan fún yín. máa play nǹkan fún yín sìn ń bọ̀ ń bọ̀. Bella Shmurda gangan confam bí ẹlẹ́nu asín ó kọ̀ǹfàmù bí pé Mohbad ralé ẹ máa gbọ́ nǹkan tó pera wọn ń bọ̀. Oh. <laughs> wéré ibo ló wà kí ló wà fún kí ló ṣẹlẹ̀ ó wálé àìdèjàre ó wà ó kàn ń gbádùn ni àmì big man na àmì <laughs> landlord àmì big man na. ṣẹgbọ́. big man you dey for house abi. ṣẹgbọ́ kan tó sọ I ẹ̀ gbọ́ màá tún bá yín play ẹ̀ ṣẹgbọ́ kan tó sọ Only you are a big man now you are a landlord now. ok Coco ṣì tiktok kò ń yé big man landlord thank you màá tuntun play fún yín mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ pay attention sí statement Bella Shmurda ń bíbáyìí màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún yín mo fẹ́ kẹ́ kẹ́ play pay attention kan sí statement Bella Shmurda ń bíbáyìí ẹ jẹ́ kí n play fún yín ń bọ̀ ẹ̀yin sùúrù mo fẹ́ play nǹkan kan ẹ máa gbọ́ láti o. Yeah. Who has your album out with? Go back. I should call him. Yeah, call him. ah, another will now. Is it on your album? It's not my album. All this, uh, Malian. So. Ṣé lady here, interviewer ni. only talo ta ló fẹ́ pè. Ó I will. Only I want to call Mohbad. Ṣé only that one another way. Interviewer yẹn wá béèrè lọ́wọ́ ẹ̀ is she on your album Only no it's not in my album Oh, I sọ statement kan Only ní that their malians i don't like it ó fìbínú sọ gan ni so ẹni tó ti jẹ́ pé ó ti eight malians sínú nǹkan tó mú nìyẹn tó fi jẹ́ pé ìgbà tó sọ pé Mohbad kú olórí burúkú ẹlẹ́nu asín yìí kò béèrè pé kí ló pa the next thing to update ni pé gba station lọ kó lọ report ṣe rí i pé gbogbo wọn wọ́n jọ wọ́ọ̀kì nàndì ni up till today Bella Shmurda ò bá wọn débi tó ti ń ṣe justice for Mohbad kò bá wọn wá ikú tó pa Mohbad ó dẹ̀ sọpọ̀ rẹ̀ ni Bella Shmurda ò ní ṣoríire olórí burúkú ọmọ ẹwọ ẹnu ẹbí bí asin tí òòrò ń jẹjẹ láti jọ yìí ẹ jẹ́ kí n plẹ̀ fún yín kí n máa gbọ́. Ah, ah. ẹ má bínú ah, ibo ni kìnìún dẹ̀ tí wá wà. má ṣàbínú ń bọ̀. mo ń bọ̀. I feel warm. Okay. Ibo ló wà? Kí ló wá fún? Kí ló ṣẹlẹ̀ ó wálé? àìdèjàre ó wà ọkàn ń gbádùn ni àmì big man I'm a landlord àmì big man na. abeg abeg me jọ. big man you there for us, abi shey you go go this buju this buju listening party ṣé ká Time táyà mo lè bẹ̀ lọ. bí ọwọ́ alẹ́ náà ṣì ni one Malo lọ mọ tí yóò. kò sọ ma I don't tire I don't tire. And Dr. Kim Young lawyer, Nigerian journalist. Yes. a British singer and. Ṣé gbogbo yín ti gbọ́? Ṣé gbogbo yín Bella Schmuder was praising Mubad. Ó ń sọ fún pé ìwọ ni you see now? He won ni big man. Show you. ó ń wà sarcastica ń bẹ̀ yẹn ni Primeboy too said the same Ìyábọ̀ wá sọ fún wa pé Mohbad ò nílé Ìyábọ̀ kí ló kàn ẹ́ kí ni interest ẹ̀ ṣé o fẹ́ dó bàbá Mohbad ni torí gbogbo ejò jíjẹ ni fún ẹ ẹ ibi méjì Ìyábọ̀ ni kò nílé Bella Shmurda confam pé ó Ìyábọ̀ sọ pé kò ní kámẹ́rà àwọn tọ́jọ́ ń ṣe landlord meeting landlady tó ń bá wọn landlord gidi ṣe meeting wọn ní kámẹ́rà wà ń bẹ̀ what is Ìyábọ̀'s gain ṣó fìl pé tí gbogbo wọn bá ní òótọ́ ló sọ àwọn máa sọ pé òótọ́ ló sọ ni because Ìyábọ̀ has always been known as a liar àbí kò yín she's she knows what she's doing ìtorí ẹ̀ ni mo ò ṣe gbà she comes online to pretend to to be to to to to make people believe what she's not abẹ́ gbọ́ mi nǹkan méjì yẹn mo fẹ́ sọ fún yín tí n bá tún rántí nǹkan tí mo fẹ́ sọ màá máa sọ fún yín lọ ẹ jẹ́ kí n fún yín nọ́mbà tẹ́ máa pè ẹni tó bá lè bá mi type nọ́mbà yìí kó bá mi type ẹ̀ màá lè màá lè tag ẹ̀ ẹ̀yin ẹ̀yin tiktokers àtẹ̀yin tẹ̀wà instagram tẹ́ bá fẹ́ pè wọlé ẹ bá mi ẹ ẹ ẹ gba nọ́mbà iṣẹ́ ti gbọ́ yẹ màá pe nọ́mbà yín sì kẹ́ wọlé mo fẹ́ ṣe chat but màá jẹ́ kẹ́ pè wọlé because it is overdue ṣé ń gbọ́ mi kẹ́ pè wọlé yẹn ti wà overdue. Um, mbọ̀ ìwọ tó bá fẹ́ pè wọlé náà tó bá fẹ́ bú mi o lè pè wọlé náà o nọ́mbà tẹ́ máa pè sí zero seven four two six nine two six three one three zero seven four two six nine two six three one three zero seven four two six nine two six three one three thank you wọ́n ti bá yín type ẹ̀ tiktok ṣé ń gbọ́ mi ẹ ṣe ẹ̀yin tẹ type ẹ̀ yẹn ti facebook yéé Some people yóò ní ok ń bọ̀ ẹ Hello kọ́là ẹ ló kọ́là no ẹ má pè síbi o nọ́mbà tí bá pè fún yín ni kẹ́ pé o kọ́lẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ ẹnìkan pè sí fóònù tí mo fi ń ṣe nǹkan tẹ bá ẹni tó bá pè sí ẹ hold on kọ́là ẹni tó bá pè sí fóònù tí mo fi ń ṣe nǹkan mo máa block ẹ nọ́mbà tí mo pè fún yín ni kẹ́ pè sí ẹ sọ̀rọ̀ sókè mo ń gbọ́ yín à ń gbọ́ yín. sẹ́rí gbogbo wa la mọ̀ wípé aláyàjẹ chesspress gbígbẹ yẹn ó ní ohun tó fẹ́ mú níbi ọ̀rọ̀ tó ń lọ yìí ṣùgbọ́n àṣírí tó ṣì wà ń bẹ̀ ni pé àṣànà mọ́wùmí òun ló pa Mohbad báwo la ṣe mọ̀ pé òun ló pa Mohbad ní pé ìjọ tí wọ́n ti mú lọ sí inquest tó ti ní ṣàlàyé kí ló ṣẹlẹ̀ tó ti ń wí kàlùkàlù bàbá ṣe kínní bàbá ṣe gbá ṣé bàbá wà ń bẹ ṣé Sam Larry wà ń bẹ ìgbà tí ò ti rí ọ̀rọ̀ sọ kí ni ìyá Mohbad lọ síta kí ló lọ kí ló mú ọmọ ẹ̀ lọ fún síta tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí bámayẹ tí wàá wọlé tí wọ́n ní kó sọ̀rọ̀ tó ń wojú àwọn èèyàn ibẹ̀ láti mọ̀ pé nǹkan kan tó ṣẹlẹ̀ ó wà ní ọwọ́ àjànà ó sì wà lọ́wọ́ àdúrà ìyá wọn sì mọ̀ sí i ìyá wọn tó wá mọ̀ sí i ẹnu ẹ̀ tó pamọ́ ó mọ̀ pé àdúrà á lọ sí i ó ní òṣèlè ó ní òṣèlè sọ wípé wọ́n jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ bí irin ni ọmọ yẹn fi ń kọrin o gbogbo àwọn tó bá mọ̀ sí ikú Mohbad oògùn ló máa pa wọ́n. àmì Jésù. gbogbo àwọn tó bá mọ̀ sí ikú Mohbad tí wọ́n bò mọ́lẹ̀ tí wọ́n fi dá bàbá Joseph Alọ́ba lóru Ògún á ṣèdájọ́. gbogbo àwọn tó wá mọ̀ sí kí wọ́n wá tẹ̀ mọ́lẹ̀ tán bò mọ́lẹ̀ tán wá mú òkú ọmọ yẹn tán fi ń ráre tí ìyá tó dẹ̀jẹ̀ lórí tí wọ́n fi òkú tó tún pawọ́ tó ń fi ń ráre ohun tí ojú alábòsí ń rí nígbà tí wọ́n ta ẹ̀jẹ̀ ọmọ yìí sílẹ̀ tán pa Ògún tọmọ yẹn fi ṣiṣẹ́ tó fi kó owó yẹn jọ á ẹni tó bá wá ní ọmọ ọwọ́ ẹni yẹn o kó lọ gba ọmọ ẹ o kò sí nǹkan kan tó a lè ṣe pẹ̀lú ọmọ yẹn o ṣùgbọ́n tọ́mọ yẹn bá jọ́ máa lọ́ba kò sí tó máa ṣe o ṣùgbọ́n tí ọmọ yẹn ò bá kí ń ṣọmọ alọ́ba tí wọ́n wá torí alọ́ba tí wọ́n fi ẹ wọ́n torí ogún tán fi pa ọmọ alọ́ba ogún á ṣèdájọ́. àmì ẹ ṣe mà yes mà ẹ ló kọ́là. ọ̀rọ̀ ńlá ni màmá yẹn sọ wọ́n ní irin irin ni Mohbad fi ń kọrin Ògún ló máa pa Wùnmí ló máa pa gbogbo àwọn tó mọ̀ ń pa ikú Mohbad the number to call is oh seven four two six nine two six three one three ìgbà tí mọ́mí yìí pè sí gbogbo kọ́ọ̀lù ń wọlé ó ń jápọ̀ ẹ mọ́ báyìí zero seven nine ǹtí ẹ̀rí nọ́mbà náà mọ̀ ẹ pè wọlé o ká máa waste time lórí ká pè wọlé ló máa ń sọ èmi o. if you want to call in call in um ah any pè direct Me mm, mi lè direct um, mi direct if you are not calling in are you calling in